Martin ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni zero seven nọ́mbà three nine zero two zero four four three. gbogbo olólùfẹ́ barista ẹ má bínú o iṣẹ́ ni wọ́n bá lọ ó dàbọ̀. nọ́mbà barista kò sí nítòsí zero eight zero five seven eighty one eighty one eighty ó dijọ́ mẹ́jọ ó dàbọ̀ ẹ̀yin tẹ́ fẹ́ polówó ọjà à ń retí yín o ẹ̀yin tẹ́ dẹ̀ fẹ́ ràn wá lọ́wọ́ náà kéètò yóò lè ní wákàtí tó pọ̀ sí i a máa retí yín ó dàbọ̀. Fresh FM nìbàdàn làwà mo jẹ́ abiyamọ tó níṣẹ́ lọ́wọ́ mo sì jẹ́ ìyàwó ilé àti alámòjútó lágbègbè mi nípa ìdí èyí ọwọ́ mi dí púpọ̀ ìwọ̀nba ni àkókò tí mo ní láti lè máa ṣe àbẹ̀wò lóòrèkóòrè sí ilé ìwòsàn fún gbígba oògùn adènà ìlóyún oògùn adènà ìlóyún alábẹ́rẹ́ àdálò lẹ́ẹ̀kan ṣoṣo fún mi ní oore ọ̀fẹ́ àti ààbò àìlóyún fóṣù mẹ́ta mo lè dá mi gún ní abẹ́rẹ́ yìí pẹ̀lú ìbàlẹ̀ ọkàn dandan sì kọ́ ní kẹ́nikẹ́ni ó mọ̀ sí lákọ̀ọ́kọ́ mi ò dára mi lójú pé mo lè ní ìgboyà náà láti gún ara mi lábẹ́rẹ́ ṣùgbọ́n pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ àti ìrànwọ́ mo róye pé ìlànà tí ó rọrùn ni tí kò sì pinni lára ni oògùn adènà ìlóyún gígún ara ẹni lábẹ́rẹ́ ti fún mi ní agbára láti pinnu ìgbà tí mo tún lè lóyún bí mo bá fẹ́ ó sì fún mi ní òmìnira nínú àsìkò tó péye láti da irú obìnrin tí mo jẹ́ àti ohun tí mo bá fẹ́ láti dà. fún àlàyé sí i lórí àdálù abẹ́rẹ́ adènà oyún àti àwọn ìlànà ìfètòsọ́mọ bíbí mìíràn ẹ pè three two one lọ́fẹ̀ẹ́ lórí ojúpo ìpè airtel yín nìkan tàbí kí ẹ kàn sí ìtàkùn àgbáyé wa discoveryourpower.org ìkéde yìí ń wá pẹ̀lú àtìlẹ́yìn àjọ elétò ìlera ìjọba àpapọ̀. ó ń bọ̀ ó ń bọ̀ Daniel Kolenda nílùú Ìbàdàn sọjí agbára ńlá sọjí bọ́ńkì ẹ jáde wá o ìgbàlà wà níbẹ̀ ìsọjí ìwòsàn ìṣẹ́gun wá ṣẹlẹ̀ ìbùkún wá tẹ̀lé. omi ní wọlé ẹja apàjùbà ní balẹ̀ àparò jẹ́ olùgbòǹgbò tìlà ní ṣẹ́gun ògúlùtù ìsọjí agbára ńlá ẹni tí bọ́ǹkì gbé agbára ìrere lọ́wọ́ nígbà tó ń gòkè rí ọ̀run ni wò ń pè rí o ìyẹn Daniel Kọ̀lẹ́ndà nǹkan lá máa ṣẹlẹ̀ nílùú Ìbàdàn sọjọ́ ọlọ́jọ́ mẹ́rin tí ó bẹ̀rẹ̀ ní Thursday ọjọ́ kọkànlá títí di Sunday ọjọ́ kẹrìnlá November twenty twenty one aago mẹ́rin ìrọ̀lẹ́ ojoojúmọ́ ni o gbàgede asidam tó wà níwọ̀ fún ìyànà church Ìbàdàn yóò ti wáyé nígbà nígbà tí ìpàdé iná ẹ̀mí mọ́ fún àwọn òṣìṣẹ́ nínú ọgbà àjàrà yóò máa lọ ní fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ láago mẹ́fà àbọ̀ ìdájí lójoojúmọ́ ní pápá ìsọjí yìí kan náà Thursday sísá òde lè yí ògo Ọlọ́run fẹ́rìn nílùú Ìbàdàn nínú ajírere Daniel kọ̀lẹ́ndà gbogbo ènìyàn ó yá o Jésù lolúwa. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Good evening. You are listening to Fresh 105.9 FM. Please listen to this personal paid announcement. Koladaisi University Ibadan will hold a first convocation on Thursday 4th of November at the convocation ground Koladaisi University Ibadan. Time 11 a.m. At the ceremony, Chief Koladaisi, CON founder and Basharu of Ibadan Land, will be installed as the first chancellor of the university, while the convocation lecture would be delivered by His Excellency Professor Yemi Oshibajo, SAN, GCON, Vice President, Federal Republic of Nigeria, Announcer, Deputy Registrar. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. àní ìbá ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa oníwàásù kí làbá tún máa wí nírú àyájọ́ ọjọ́ bíi tèmi. onísàm wípé ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. fresh one zero five point nine fm nìbàdàn lẹ ti ń gbọ́ wa káàkiri gbogbo àgbáyé. nínú àánú àti orí ọ̀fẹ́ ọlọ́run lèmi àti tún fi wà láyé tá a wà láàyè. kò sí ohun tó dára bíi ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí kì í ṣe tẹni tó fẹ́ kì í ṣe tẹni tó ń sáré ṣùgbọ́n fún olúwa tó ń ṣàánú. mo kí gbogbo àwọn tá máa rìnrìn àjò dáre power of praise dáre pop náà wà nulẹ̀ pẹ̀lú yàtọ̀ sí orúkọ ńlá àtúgbòhùn wọlé ni Pastor Israel Olúwọlé Ezekiel God bless you sir àwọn náà wà ń bí àjọ gbàdúrà ni. mo kí ẹ̀gbọ́n mi ẹ̀dà Adémọ́lá Òjó àti ìyàwó wọn Olúfúnkẹ́ Òjó. Oh success ayọ̀mídé oyèwùsì àwọn náà wà nù stúdíò pẹ̀lú wa ọmọ mi ti rẹ́rìn yóò. Fẹ́mi Alábí ẹwà èdè àjọ máa àjò yẹn ni gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe ṣáájú ohun gbogbo ẹ ká lọ gbàdúrà. Genesis orí ìkọkànlá orí ìkọkànlá ìwé Genesis. ẹsẹ̀ ìkọkànléní ọgbọ̀n Genesis eleven thirty one ohun tó máa jẹ́ prayer focus sí wa nìyẹn tá a fi máa gbàdúrà lẹ́nu. orúkọ ńlá orúkọ ńlá. Tẹ́rà sì mú Abraham ọmọ rẹ̀ àti lọ́ọ̀tì ọmọ arani ọmọ ọmọ rẹ̀ àti sarai aya ọmọ rẹ̀ aya abraham ọmọ rẹ̀ wọ́n sì bá wọn jáde kúrò ní uri ti kadia láti lọ sí ilẹ̀ kenani wọ́n sì wá títí di arani wọ́n sì jókòó síbẹ̀ ẹ̀yẹn wo ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n ọjọ́ tẹ́ra sì jẹ́ igba ọdún ó lé márùn-ún Tera sì kú ní ni Tera ní address ó ní focus ibi tó ń lọ àwọn nǹkan tí mo fẹ́ ká mú o ní pé Abrahamu dé Kenani ọlọ́run fi ó ó ó fi ó fi ilẹ̀ Kénáánì ó fi ṣe ilẹ̀ májẹ̀mú fún Abrahamu ṣùgbọ́n bàbá Abraham ti kọ́kọ́ ní ìran rẹ̀ ó ti kọ́kọ́ ní ìran rẹ̀ tá a bá wo ẹsẹ̀ kọkànlélógún yẹn tẹ́rà sì mú abraham ọmọ rẹ̀ àti lọ́ọ̀tì ọmọ arání ọmọ ọmọ rẹ̀ àti sarah aya ọmọ rẹ̀ aya abraham ọmọ rẹ̀ wọ́n sì bá wọn jáde kúrò ní uri ti kadia láti lọ sí ilẹ̀ kenani ilẹ̀ kenani ní tájẹ́ẹ̀tì wọn tí wọ́n ń lọ wọ́n sì wá títí di arani wọ́n sì jókòó síbẹ̀ verse thirty two ọjọ́ tẹ́rà sì jẹ́ igba ọdún ó lé márùn-ún tẹ́rà sì kú ní arani mo tún fẹ́ ká wo ẹsẹ̀ kan sí ìdí nìyẹn tó jẹ́ pé Abraham fi kà sí headache tí ò fi dùn Abraham tí ò fi kà sí ogun pé òun pé seventy years òun ò tí ì bímọ tá wo orí kọkànlá yẹn láti ẹsẹ̀ kínní ẹni tó bímọ ní ọgbọ̀n ọdún thirty five gbogbo ẹ̀ ṣùgbọ́n nígbà tí ó dé ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n verse twenty six Tera sì wà ní àádọ́rin ọdún ó sì bí abrahamu so seventy years tá abrahamu tí ì bímọ nígbà tó kò tí ì kà sí headache torí bàbá ẹ̀ gan seventy years kí bàbá ẹ̀ tó bí a fẹ́ lọ gbàdúrà. orúkọ Israel Olúwọlé Ezekiel. ẹ jẹ́ kí a gbàdúrà lábẹ́ àkòrí ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n kà fún wa orúkọ jésù. àmín. ní orúkọ jésù. àmín. ọlọ́run wa ògo ni fún orúkọ rẹ. hallelujah. ẹ gbọ́rọ̀ olúwa lẹ́nu mi gbogbo ènìyàn agbára tó ń yẹ ìlérí ògo nínú ìran tó ti jáde agbára tí kì í jẹ́ kí ìlérí ògo ṣẹ agbára tó mú kó lálá ògo ṣùgbọ́n tí ó fàyè gba ìmúṣẹ mo sọ ní ìgbà báyìí lórúkọ Jésù ó yá kó parẹ́. mo sọ ní kejì mo ní kó parẹ́. àmín. ní orúkọ Jésù Kristi mo ní kó parẹ́. àmín. àwọn agbára tó fàyè gba ìrònú ògo tí ó fàyè gba ìmúṣẹ àwọn agbára tó fàyè gba àlá ògo tí ó fàyè gba ìmúṣẹ àwọn agbára tó fàyè gba ìrònú ògo tí ò fàyè gba ìmúṣẹ nínú ìran tó o ti jáde lórí rẹ lónìí agbára náà lórúkọ Jésù ó yá kó lànà àmín lórúkọ Jésù mo ní kó lànà àmín àwọn ẹ̀mí tó mú kó o máa ro ire tí ò jẹ́ kí ire ó ṣẹ nínú ayé rẹ àwọn ẹ̀mí tó sun rere díẹ̀ tì bó o ti ń dáwọ́lé bẹ́ẹ̀ ló ń yọ́ bọ́rọ́ bó o ti ń gbìyànjú ẹ̀ bẹ́ẹ̀ ló ń di asán bó o bá gbìyànjú láti dìde agbára yẹn á tún ní kó o jókòó irú agbára bẹ́ẹ̀ lónìí ó yá kí wọ́n lana. àmín lórúkọ bàbá máa tẹ mo ní kí wọ́n lana. àmín lórúkọ jésù ó yá kí wọ́n lana. àmín o mọ́mí dáàdì tó máa ń là láì èéfín yẹn èéfín kì í dé ìrìn àjò tó bá lọ tó fi ń parẹ́ gbogbo májẹ̀mú èéfín nínú ìrìn àjò ògo rẹ lónìí ó yá kí wọ́n parẹ́. àmín lórúkọ jésù mo ní kí wọ́n parẹ́. àmín lórúkọ jésù mo ní kí wọ́n parẹ́. àmín ohun tó dá àwọn ará àṣáájú dúró tó tún fẹ́ farahàn nínú ayé rẹ lónìí lórúkọ Jésù ó yá kí wọ́n lana. ami, lórúkọ Jésù mo ní kí wọ́n lana. àmín bíbélì sọ̀rọ̀ nípa ara nípa ẹnìkan nínú bíbélì ó ní bí ìyá ti rí bẹ́ẹ̀ ni ọmọ rẹ̀ obìnrin ogun àfijọ nínú ìran rẹ nínú ayé rẹ ẹ gbọ́ bí wọ́n ti ka ẹsẹ̀ yẹn fún wa lóòtítọ́ Abraham náà fún nǹkan kan jọ bàbá rẹ̀ tèéra nípa ọ̀rọ̀ ọlọ́mọdé mo sọ jáde ohun tó fi ju àwọn ará ṣáájú nínú ogun ohun tó fi ju àwọn ará ṣáájú nínú ìdààmú ohun tó fi ju àwọn ará ṣáájú nínú àṣetì ẹ̀jẹ̀ Jésù ó yá kó parẹ́ bẹ́ẹ̀. àmín. nínú ìrìn àjò ayé rẹ mo ní kó parẹ́. àmín. nínú ìrìn àjò ọmọ rẹ mo ní kó parẹ́. àmín. ògo ni forúkọ Olúwa. hallelujah. mo ní ògo ni forúkọ Olúwa. hallelujah. gbọ́ọ̀rọ̀ Olúwa lẹ́nu mi bàbá rẹ ní tẹ́ni tó sọ wípé bí àwọn ará àṣáájú ti rìn ìrìn àṣetì níwọ náà ń rìnrìn àṣetì nínú ògo irú ẹni bẹ́ẹ̀ lórúkọ jésù ìdè ọlọ́run kò kọjá lára rẹ̀ lórúkọ jésù ìdè ọlọ́run kò kọjá lára rẹ̀ ní orúkọ jésù ìdè ọlọ́run kò kọjá lára rẹ̀ ó yá máa tẹ̀síwájú o ní kú bí èéfín. máa tẹ̀síwájú. o ní kú bí èéfín. àmín. nínú rẹ ó yá kó máa ṣẹ. ibi tí ọ̀run mú ọ tí ẹ̀mí mọ́ mú ọ ó yá máa débẹ̀ ibi tá a ti ṣètò fún ọ wípé ó dé láyé ó yá máa débẹ̀. àmín. o ò ní fẹsẹ̀ kọ. àmín. lórí ìrìn àjò ògo kò ní rẹ̀ ọ́. àmín àárẹ̀ ò ní mú ọ. àmín. mọ́mí dáàdì lọ ṣe àṣeyọrí. àmín. bẹ́ẹ̀ ni yóò ṣeré. àmín. ògo ni forúkọ ọlọ́run wa. jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run ti wí mo sọ ní orúkọ jésù kristi ti násárẹ́tì mo ní gbogbo agbára tó jẹ́ kó o máa lálàá rere tí ìran rere kò ṣẹ fún ẹ níwájú ẹ lórúkọ jésù agbára náà mo ló ṣubú lẹ́nu tẹ́rà ní àlá rere ó rí ìran rere ó dẹ̀ gbé ìgbésẹ̀ rẹ̀ ṣùgbọ́n ó tán sọ́nà mo sọ lórúkọ jésù gbogbo agbára dánidúró gbogbo ọwọ́ dánidúró lórí àyànmọ́ rẹ mo ní gbogbo agbára èyí tó dì ẹ́ mọ́lẹ̀ tẹ́rà ò dẹ̀ lè kúrò níbẹ̀ ó kú síbẹ̀ mo sọ lórúkọ jésù kristi ti násárẹ́tì mo ní gbogbo agbára adáyé ẹni dúró adáran ẹni dúró adá ìṣe ẹni dúró lórúkọ jésù lójú ọ̀nà ẹ̀ mo mo ló túká lẹ́nu gbogbo ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ìdádúró gbogbo àbá ìdádúró mo ní owó tá a fi dìẹ́ mọ́lẹ̀ lójú kan tó jẹ́ pé àdúrà tó gbà léṣì òun náà ló gbà ń dun ta òun ló tún gbà láti bẹ̀rẹ̀ ọdún mo ní gbogbo agbára tí ò jẹ́ kó tẹ̀síwájú lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì agbára náà mo ló ṣubú níwájú ẹ gbogbo àwọn òmíràn àtakò tó bá jẹ́ pé kì í ṣètàn àròsọ tó jẹ́ pé ní tòótọ́ ni Gòláyàtì ṣubú wájú Dávìdì èmi náà sọ gbogbo òmíràn àtakò tọ́lọ́ òní kọjá ibi tó wà yẹn gbogbo òmíràn àtakò èyí tó dá ìran rere rẹ dúró gbogbo òmíràn àtakò tó sọ ẹ́ dọ̀tá òkè tó fi ń gbóhùn òkè tó lè dókè tó fi ń gbóhùn òkè tó lè dókè gbogbo òmíràn àtakò èyí tó dúró sí agbede méjì àárín ìwọ àti ìrànlọ́wọ́ níwájú ẹ lórúkọ Jésù mo lọ ṣubú dànù lónìí a ti ta ọ̀rọ̀ lé dávidi lórí ṣùgbọ́n dávidi ò lè dé ààfin ọba ni dávidi ọlọ́run mọ̀ bàbá dávidi mọ̀ àwọn ẹ̀gbọ́n ẹ̀ mọ̀ ṣùgbọ́n ilẹ̀ Ísírẹ́lì ò mọ̀ mo sọ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì mo ní ipá àti agbára èyí tí ò jẹ́ kó dẹ́ni ìfihàn ipá àti agbára tó jẹ́ pé ohun tí a yànda fún ẹ láti ọ̀run wá èyí tí ò fi farahàn láyé rẹ lórúkọ Jésù ipá àtagbára náà mo ló ṣubú wájú ẹ abrahamu ó fogun jọba bẹ́ẹ̀ dé kórìíta kan ṣùgbọ́n nígbà tó dé kórìíta kan nígbà tí ọlọ́run dá sí ogun ọjọ́ pípẹ́ ó parẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run látẹnu mi ìròyìn ayọ̀ yẹn náà rèé ogun ọjọ́ pípẹ́ ogun tó dámọ̀ láyé bàbá rẹ èyí tó dámọ̀ láyé ìyá rẹ èyí tó ti ń farahàn láyé rẹ ìwọ ìyá ogun tó mọ̀ lára ọkọ rẹ tó ti ń farahàn lára ọmọ rẹ lórúkọ Jésù lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀ ogun náà mo ló túká àmín ó dòmìnira lẹ́nìí bẹ́ẹ̀ ló máa rí bẹ́ẹ̀ lolúwa ó ṣe kò yí padà Jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn la wà. má sọ retí nù. tètè wá bọ́ lọ́rùn pàdé night of wonders àṣàlẹ̀ ìyá ìyá lọ́lọ́run láti ṣe ìyanu láyé rẹ. olùgbàlejò reverend doctor and doctor mrs edward kẹ́hìndé alábí ló ní sọ fún yín wípé ọlọ́run ń dúró dè ọ́ ó fẹ́ dáhùn sí ẹ̀dùn ọkàn rẹ nínú ìpàdé ìṣọ́òru ọjọ́ méje yìí seven night of wonders jehovah sabaoth làkòrí ìpàdé ó bẹ̀rẹ̀ lọ́jọ́ sunday yìí twenty four ọjọ́ kẹrìnlélógún títí di saturday thirty eight ọgbọ̀n ọjọ́ oṣù yìí yóò bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ eleven pm bàbá ń bọ̀ prophet ezekiel ọládèjì pastor joseph ade evangelist olùṣèyí káyọ̀ káyọ̀dé prọfẹtẹ ṣèyí bákàrè prọfẹt solomon ọláwọlé ọlákànmí prọfẹt timothy oyèkúnlé Pastor at williams bọ́sì adé ìwà òkọrin bukola akin adéṣẹ̀wẹ̀lẹ̀ jésù ń bọ̀ fọláṣadé taiwo akitunde níjà ọlọ́run ò sọ bẹ́ẹ̀ kẹmìrì òbòtún náà ń bọ̀ darapọ̀ mọ́ wa ní mọ̀lẹ́tẹ̀ baptist church ìjàlẹ́jì ìbàdàn seven night of wonders mo jẹ́ abiyamọ tó níṣẹ́ lọ́wọ́ mo sì jẹ́ ìyàwó ilé àti alámòjútó lágbègbè mi nípa ìdí èyí ọwọ́ mi dí púpọ̀ ìwọ̀nba ní àkókò tí mo ní láti lè máa ṣe àbẹ̀wò lóòrèkóòrè sí ilé ìwòsàn fún gbígba oògùn adènà ìlóyún oògùn adènà ìlóyún alábẹ́rẹ́ àdálò lẹ́ẹ̀kan ṣoṣo fún mi ní oore ọ̀fẹ́ àti ààbò àìlóyún fóṣù mẹ́ta mo lè dá ara mi gún ní abẹ́rẹ́ yìí pẹ̀lú ìbàlẹ̀ ọkàn dandan sì kọ́ ní kẹ́nikẹ́ni ó mọ̀ sí lákọ̀ọ́kọ́ mi ò dára mi lójú pé mo lè ní ìgboyà náà láti gún ara mi lábẹ́rẹ́ ṣùgbọ́n pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ àti ìrànwọ́ mo róye pé ìlànà tí ó rọrùn ni tí kò sì panilára ni oògùn adènà ìlóyún gígún ara ẹni lábẹ́rẹ́ tí fún mi ní agbára láti pinnu ìgbà tí mo tún lè lóyún bí mo bá fẹ́ ó sì fún mi ní òmìnira nínú àsìkò tó péye láti da irú obìnrin tí mo jẹ́ àti ohun tí mo bá fẹ́ láti dà. fún àlàyé sí i lórí àdálù abẹ́rẹ́ adènà oyún àti àwọn ìlànà ìfètòsọ́mọ bíbí mìíràn ẹ pè three two one lọ́fẹ̀ẹ́ lórí ojúpo ìpè airtel yín nìkan tàbí kí ẹ kàn sí ìtàkùn àgbáyé wa discoveryourpower.org ìkéde yìí ń wá pẹ̀lú àtìlẹ́yìn àjọ elétò ìlera ìjọba àpapọ̀ fire for fire fire revival fire revival twenty twenty one tọdún yìí tún ti kù èyí ti ṣe ti ìjọ christ revival miracle church fire revival tọdún tó kọjá a ṣe ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ṣẹlẹ̀ fún gbogbo àwọn tó gbọ́ràn tọ́lọ́ àyè débẹ̀ revival alágbára tó lu wá paláṣẹ fún referent pf ọwá pé kó máa wáyé lọ́dọọdún tọdún yìí la pàkórí ẹ̀ ní supernatural turnaround bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹrìnlá oṣù kọkànlá títí di ọjọ́ kọkànlélógún oṣù kọkànlá ọdún twenty twenty one fourteen to twenty first november twenty twenty one supernatural turnaround agbára ìyípadà rere látòkè wá wá nínú ayé onípojípo tó bá péjú síbẹ̀ kódà kọ́dún twenty twenty one yóò tó kọjá kó o tó rówó sayé kódà kó kọjá tó kọ́ ọ má gbé nǹkan rẹ ṣe ó yẹ káyọ̀ kí ọ oríire ọmọ tuntun ni o iṣẹ́ tuntun ipò tuntun ìrìn àjò ayọ̀ tuntun ti wọ́tọ́ mọ́ wáyé dé fire revival tọdún yìí tí ó máa wáyé ní Christ revival miracle church number seven pf power crescent adéyẹmọ layout malete Ìbàdàn pàdé àwọn ẹni àmì ọlọ́run tó gbókàn lọ́rọ̀ reverend Carl Menzoni láti Norway reverend Isaac ọmọlẹ́yìn apostle Paul Alenuga reverend Gbénga Kotila olórin ẹ̀mí níbẹ̀ láre tẹ́ríba atóríṣe olúwa lónìí bísí reverend pf and ìbàdàn reference co ọwá lólùgbàlejò ọ̀yá revival twenty twenty one tọdún yìí ibẹ̀ ló ti tán mú. happening live in Ibadan it's God of the Bad Boys with Jazza B. má lọ Come and experience a mind blowing session in the presence of God Almighty in a two in one package from the stable of Jazza B. Be part of a stage theater, music, dance, and spoken word that will bring you an unforgettable encounter. Date is Friday, November 5, 2021 at Faith and Miracle International Church, number 2, Lebanon Club Road, Alalubosa Junction, Iyagoku, Ibadan. Time is 9 p.m. till daybreak. Featuring Jazza B, Doc Laws, Senior Prophet GF at Tuberu. Park Theater ìkẹjà kejì hamilton reverend dr olúfúnkẹ́ adétúbẹ̀rù david olúwaṣeyí cymbals babatunmise tj breeze bishop music and much more and on saturday november six twenty twenty one it's adam and eve all the way strictly for single ladies men and single parents time is two p.m admission for both programs is free god of the bad boys releasing the firestones. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn làwà. ó yẹ kí àwọn èèyàn nílé dáre power of praise. a kí gbogbo àwọn ará lé ní gbogbo ibi tí wọ́n ti ń gbọ́ fresh fm one oh five dot nine wípé ẹ káalẹ́ ẹ lórúkọ jésù olúwa túbọ̀ máa wà pẹ̀lú wa o. àmín. àlùgbà gbogbo èèyàn ò dúró. báwo lẹ ṣe máa ń kọ àwọn orin yìí ná ó dàbí pé ọlọ́run dìídì ìran yín sí mi torí gbogbo àwọn orin yìí ó máa ń ó máa ń ní mẹ́sẹ̀gì ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí a máa ń play orúkọ ńlá orúkọ ńlá tẹ̀pẹ́ ní jésù yẹn eléyìí náà tú báwo lẹ ṣe máa ń rí àwọn inspiration yẹn ṣé ó yàtọ̀ lára mi pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn orin torí mo rí i pé tá a bá sọ pé orin ẹ̀mí pé pọ́nbélé báwo lè ṣe máa ń rí àwọn inspiration yẹn. ẹ ṣe ẹ ní ti ti èmi tòró ní oríṣiríṣi ọ̀pọ̀ ọ̀nà tí àwọn ènìyàn ń gbà kọ orin ṣùgbọ́n ní ti tèmi ìmísí ni ọlọ́run ló máa ń fún mi ní ìmísí tí mo fi máa ń kọ àwọn orin yẹn. ok ìmísí èyí tá à ń play lọ́wọ́ ẹ̀ ṣẹ́ ń rìn lọ ni. Okay ṣe ń wẹ̀ ni ṣe ń sùn ni ṣe wà ní studio ni ṣe wà ní concert ni ìjọ tẹ kọ́kọ́ receive àbí tẹ kọ́kọ́ kọ́ báwo lẹ ṣe gbà. ẹ ṣe ẹ gẹ́gẹ́ bí mo ṣe sọ ní ti Jésù yẹn ẹ mọ̀ pé mo ní mo sùn mo jí náà ni mo gbọ́ lójú oorun bọ̀ eléyìí mo jí ní àdúrà àárọ̀ téèyàn máa ń gbà devotion ni mo fẹ́ ṣe ọlọ́run máa ń mú mi lọ sínú ìwé mímọ́ níbi tó ti sọ pé ẹ kọ́kọ́ máa wá ìjọba ọlọ́run ẹ kọ́kọ́ máa wá ìjọba ọlọ́run yẹn ni mò ń meditate lórí ni mo wá ìbéèrè ẹ̀mí mi mo wá fi ìbéèrè kan sí mi lọ́kàn wípé ẹ kí gan ni àwọn ènìyàn ń wá kiri wípé ṣé ó túmọ̀ sí wípé gbogbo àwọn tí kì rántí àánú rẹ̀ ṣé wọn ò mọ̀ tún mọ àánú ni àbí wọ́n kàn fojú tẹ́ńbẹ́nú àánú ni mo wá jókòó mo wá pé ẹ̀hẹ́n so bí ènìyàn bá rí ọmọ tó bímọ láyé ẹ ó yàtọ̀ sẹ́ni tí ó bí bí ènìyàn bá láya ó yàtọ̀ sí ẹni tí ó yà ní bí ènìyàn bá rówó lò tó bá rí ọgbọ́n lò ó yàtọ̀ sí àwọn tí ò rí lò ni mo fi wá pé ah bí gbogbo èèyàn bá bí sí tí wọ́n ń lọ kiri tí wọ́n ń rìn kiri tí wọ́n ń lọ ká lọ bọ̀ tí wọ́n ò rántí àánú èmi nìkan rèé èmi á rántí màdẹ́màdúpẹ́. mo wà nínú àwọn tó rí ire gbà èmi rèé ẹni tó rí àánú gbà o mo wà nínú àwọn tó rí ògo lò èmi rèé ẹni tó rí àánú gbà o Jésù mi wà nínú àwọn tó rí ọmọ pé Brother Dare power of praise. mo fẹ́ release pé kẹ́yìn máa lọ ká lè tẹ̀síwájú nínú ètò orin orúkọ ńlá yẹn ṣe lè kọ́ fún wa nù studio báyìí káwọn yẹn lè mọ̀ pé ní tòótọ́ orin tá a máa ń lò lọ́sẹ̀ẹ̀sẹ̀ yẹn o pé ẹ̀yin lẹ kọ́ ṣé ẹ lè kọ́ fún wa báyìí. orúkọ ńlá orúkọ ńlá olórúkọ ìdáhùn ayọ̀ jésù jésù jésù jésù jésù ìwọ ló gbà mí là jésù olórúkọ ìdáhùn ayọ̀ jésù. ṣe gbọ́ nǹkan tí Fẹ́mi Alábí sọ ó láwọn fẹ́ gbé e sí ẹ̀gbẹ́ ra wọn tí ò bá ti jọra káwọn lè yín jáde làwọn ṣe pílẹ̀. olórúkọ yìí. fresh one zero five point nine fm àyàn máa ń bi mí pé báwo làwọn ṣe lè rí orin yìí báwo làwọn ṣe lè rí bọ gbogbo ìbéèrè tí wọ́n lè fẹ́ béèrè ẹ jẹ́ kí wọ́n lọ bí yín nọ́mbà wo ló lè pè yín sí bradare power of praise. zero seven zero. zero seven zero three eight. three eight. nine six. nine six. four six. four six. three five. three five lẹ́ǹkan sí. zero seven zero. zero seven zero. three eight. three eight. nine six. nine six. four six. four six. three five. three five. Thank you. G-O-J. tí wọ́n pè lọ́sẹ̀ tó kọjá ẹyọ ẹnìkan la gbàdà connect ara wa èmi ò wá mọ̀ bóyá wọ́n ti lọ sí Wisdom T-shirt factory o lórí òwe pé òwe wà nínú bíbélì bíbélì wà nínú òwe ẹ jọ̀wọ́ ní ọ̀sẹ̀ yìí tá a bá ní ká máa sọ ìtàn tó bá òwe yẹn mu ìtàn pọ̀ tó bá òwe mu gan-an torí àwọn tó wà nídìí òwe yẹn wọ́n bá mi jà lọ́sẹ̀ tó kọjá pé mo dá sí ọ̀rọ̀ àwọn nígbà tá a jọ jókòó tá a yẹ̀ wò a rí i pé àtìkíní àtìkejì tá fún ní ṣẹ́ẹ̀tì yẹn wọ́n kàn fi ìtàn kan tó jọ mọ́ òwe yẹn ni. ìdí tí mo fi fi ẹ̀sáǹpù tèmi gbà nìyẹn ṣùgbọ́n ní ọ̀sẹ̀ yìí ó ti ẹ̀rọ ọ̀run dáadáa àdúgbò tá a ti ń rìn látàárọ̀ náà lágbàbẹ̀ kọjá. òwe Yorùbá tí gbogbo wa mọ̀ náà ni òwú tí ìyá gbọ̀n. òun mọ aràn yorùbá ló máa ń sọ bẹ́ẹ̀ òwú tí ìyá gbọ̀n òun mọ aràn nínú ìwé Èzíkíẹ́lì lórí kẹrìndínlógún ẹsẹ̀ kẹrìnlélógójì forty four ó ní kíyèsí olúkúlùkù ẹni tí ń pòwe ni yóò pòwe yìí sí ọ wípé bí ìyá ti rí ni ọmọ rẹ obìnrin òwú tí ìyá ẹ rí i pé kò ṣàfiwé kò ti yàrá bọ́ sí pálọ̀ ó lọ gẹ́rẹ́gẹ́ gẹ́gẹ́ bọ́ ṣe pa òwe yẹn so àpẹẹrẹ tẹ́yìn náà bá fẹ́ mú wá afẹ́kọ̀ọ́ náà jẹ́ bẹ́ẹ̀ ó lè jẹ́ nínú New Testament ó lè jẹ́ nínú Old Testament òwú tí ìyá gbọ̀n ọmọ aràn bí ìyá ti rí bẹ́ẹ̀ ni ọmọ rẹ̀ obìnrin ṣùgbọ́n kó tó di pé màá ṣe ojú òpó sílẹ̀. àwọn tó bá ti gbọ́ tó ń dún báyìí wọ́n ti mọ̀ pé ìtàn àwọn akọni ìgbàgbọ́ nìyẹn mo ti sọ̀rọ̀ ń pa bàbá wa prophet ọládèjì àkàndé ìyẹn bàbá àbíyè mo ti sọ bí wọ́n ṣe fi ayé wọn fún kristi mo ti sọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ṣáájú ìgbéyàwó wọn bí wọ́n ṣe ní ìpèníjà mo ti sọ gbogbo ìrìn àjò bí wọ́n ṣe bímọ bí mo ṣe ń tẹ̀síwájú nínú ìtàn náà torí mo fẹ́ wakọ̀ ẹ̀gúnlẹ̀ lẹ́nìí kí n tó gbé fún bàbá mi pf ọwá láti iléeṣẹ́ ìránṣẹ́ kremik nígbà tó wá di ní ọdún 1939 ní Christ Apostolic Church lọ́wọ́ lọ bá kábíyèsí ọba tìmí ọ̀fẹ́dẹ ìgbà yẹn ọba Sànúsì Àkàngbé pé kó fún àwọn ní ilẹ̀ láti fi kọ́ ìjọ Ọlọ́run Tàlàfíà Forest aginjù ni nígbà yẹn àwọn ọdẹ ó dẹ̀ jẹ́ ibi tí wọ́n ti ń ṣe orò ibẹ̀ ni kábíyèsí fún wọn ẹ wo ilé orò ẹ wo igbó aginjù tó wá di ibi tí àwọn ọmọ Ọlọ́run tẹ̀dó sí. Si ọlọ́run Christ Apostolic Church ọlọ́run tó lágbára. báyìí ni wọ́n kúrò ní Bisi compound ni wọ́n wá lọ bẹ̀rẹ̀ sí ní ṣe ètò ìjọsìn ní Tàlàfíà Forest tí olúwa sì ń rìn tí iṣẹ́ agbára ọlọ́run sì ń fọhùn níbẹ̀ kó tó wá di pé lẹ́yìn ìgbà yẹn torí pé ìmọ̀ ọ̀pẹ ni ìtàn sọ pé wọ́n kọ́kọ́ fi pàgọ́ síbẹ̀ kó tó di pé wọ́n á kọ́ four bedroom building tí wọ́n fi ṣe ilé àwọn olùṣọ́ àgùntàn àti faith home fún àwọn aláìsàn nígbà yẹn. nígbà tó dún ní ọdún 1944 ni bàbá wa ní ìran láti ní orí òkè lẹ́yìn ààwẹ̀ àtàdúrà ọdún kan àti oṣù mẹ́rin sixteen months lọ́ọ́ fi wà nínú àwẹ̀ àtàdúrà kólúwa tó sọ fún wọn wípé kí wọ́n lọ tẹ orí òkè dó fún àwọn. nínú ìrìn àjò bàbá wa wọ́n dé orí òkè kan ní kúta nílé ogbó road àwọn tí ẹ̀ ti fẹ́ pàgọ́ síbẹ̀ ìtàn sọ pé olúwa sọ fún wọn pé kì í ṣe ibi tó ń rán wọn nìyẹn kólúwa tó wá darí wọn nígbà tí wọ́n kọjá odò ọ̀ṣun láàrin ìlú awó àti ìwòye ìyẹn ni ẹgbẹ́dọ̀rẹ́ local government ìyẹn ni orí òkè àbíyè tí gbogbo àgbáyé ń lọ láti lọ sin ọlọ́run níbẹ̀. gẹ́gẹ́ bí ìtàn ti sọ òjòlá ńlá kan wà níbẹ̀ tó sọ ibẹ̀ di ilé lákòókò ìgbà yẹn kó tó di pé má jẹ̀mú agbára ọlọ́run nínú ayé àwọn bàbá wa tó wá sun wọn kúrò ń bẹ̀ wọ́n dẹ̀ tún sọ̀rọ̀ wípé òrìṣà ìwìn obìnrin kan wà lórí òkè náà àti òun àti àwọn ọmọ rẹ̀ abala ìtàn kan sọ wípé ìwìn yẹn nínú àánú àti oore ọ̀fẹ́ táwọn bàbá rí gbà ọlọ́run dẹ̀ bá wọn lé ìwìnyàn àti àwọn ọmọ rẹ̀ kúrò lórí òkè náà ọlọ́run Christ Apostolic Church ọlọ́run gbogbo àgbáyé kó tó di pé a wá gba bàbá sókè ní ọdún 1992. gbọ̀n lọ́mọ aràn mo dẹ̀ ti sọ Ezekiel sixteen forty four kẹlòmíì má bá mi jà sí yẹn bí ìyá ti rí bẹ́ẹ̀ ni ọmọ rẹ̀ obìnrin zero eight zero three two three two one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine fáwọn tó wà lókè òkun plus two three four zero nine two two two one zero five nine zero eight zero three two three two one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine. hello. hello sir. hello ẹ kálẹ̀ kó ètò. god bless you sir. ta ló ń pè ibo lẹ ti ń pè wá sir. bímbọ́ láti ẹ̀dẹ̀ ni. yes sir. ẹ jọ níbi ìtàn tẹ́ ẹ̀ka yẹn mo fẹ́ sáré kọ̀ ẹ́ tì í fún nǹkan kékeré kan kí n tó dáhùn question ni. ẹ ṣe púpọ̀ sir so ibi tẹ́ ń pè ní bísíkù yẹn bísíkù. bísíkù ẹ mọ̀ pé ìwé làwọn kà ẹ ṣe púpọ̀ sà bísíkù mm. compound. ìdáhùn sí ìbéèrè yín bíbélì sọ nínú ìwé matthew ó ní igi búburú kò lè so èso rere ó ní igi rere kò lè so èso búburú. yes sir tí ó bá ṣe jẹ́ a máa jẹ́ kẹ́ ẹ mọ̀ ká tó ṣe tán. kí ah láti wá ṣe báyìí o bàbá wa ò sọ orí àti ẹsẹ̀ wọn sọ Matthew tó jẹ́ ó dà ó di ìyẹn dọwọ́ àwọn tí wọ́n bá ń jọ́ọ̀jì. hello. hello ohun tẹ́ fi ń gbọ́ wa sílẹ̀ mà hello mà. ẹ kalẹ́ sà. yes ma ẹ jọ mo fẹ́ béèrè question kan ni sà. ẹ béèrè mà. mo fẹ́ béèrè pé bàbá babalọlá ṣòfò bímọ ni. a ti sọ̀rọ̀ bàbá babalọlá bàbá babalọlá bímọ even ọmọ wọn gan ni ìyá ìjọ Christ Apostolic Church ní òkè ìsà ní Iléṣà ọmọ méjì ni àwọn ó kọ̀ jẹ́ pé obìnrin làwọn ọmọ méjì ẹ ṣe pọ̀ mọ́. thank you hello. hello ẹ kalẹ́ o. ẹ kalẹ́ sà o. ẹ sà orúkọ mi ni olúwaṣẹ́gun láti Ìṣàgàm. olúwaṣẹ́gun láti Ìṣàgàm olúwaṣẹ́gun kí ni. ọ̀làdẹ́kùpọ̀. yes sir. ẹ ṣe púpọ̀ sà. ẹ jọ̀wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báyìí bo ní tọ́tẹ̀ ìdókè ṣé ẹ̀yàn ọ̀ṣun ẹ̀ ń gbòdìmọ̀ sẹ́yìn. ẹ fẹ́ lọ sórí òkè bàbá àbíyè mo ń bèrè mo lọ tẹ̀lé ẹ ní ẹ̀yìn odò ọ̀ṣun ni wọ́n ń pe ibẹ̀ bọ̀ ẹdẹ ni àbí yewa omi sọ pé ẹgbẹ́dọ̀ rẹ local government láàrin awo àti ìwòye ló wà ẹ ṣe pọ̀ sà. àkókò bá wa ṣọ̀rẹ́ ó dàbí pé ibi tá a lọ lé ní pakasọ ẹ jẹ́ ń fẹ́ yọ kan kún kí n tó gbé fún bàbá mi pf wá ìwé timothy kínní first timothy chapter one paul apostoli ló ń sọ̀rọ̀ verse five timothy kejì orí kínní ẹsẹ̀ karùn-ún ó nígbà tí mo bá rántí ìgbàgbọ́ àìlẹ́tàn tí ń bẹ nínú rẹ èyí tí ó kọ́ wà nínú lóìdè ìyá ńlá rẹ àti nínú eunike ìyá rẹ mo sì gbàgbọ́ pé ó ń bẹ nínú rẹ̀. so ó pọ̀ ó pọ̀ ṣùgbọ́n kò sí orí ọ̀fẹ́ lẹ́nu. ó yá ìyá wa olúfúnkẹ́ òjò bó o ní èsì àbábọ̀ tí ẹ bá bọ̀ àkókò sí. ní ti ìtọ́jú òní bàbá wa tán kọ́kọ́ pè yẹn ni wọ́n gbìyànjú ṣùgbọ́n wọn sọ orí bíbélì náà tàbí ẹsẹ̀ bíbélì náà ìdí nìyẹn tá a fi sọ pé kọ́ máa sọ orí àti ẹsẹ̀ ìyẹn tún dọjọ́ mi. okay. nọ́mbà ti tèmi zero eight zero three three two six eight eight four six zero eight zero thirty three twenty six eighty eight forty six ẹ̀yin èèyàn wa nílé ẹ má jẹ́ àgbàgbé o iṣẹ́ àpòstélé orí kẹrin ẹsẹ̀ kejìlá ó ní kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn torí kò sí orúkọ mìíràn tá a fúnni lábẹ́ ọ̀run ní ìta fi lè gbà wàhálà yàtọ̀ sí orúkọ Jésù God bless you all. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. thank you triunfa, la estivava, mi recusenta, ni bene ashiri esciutento. Christ, revival, miracles recusenta. Haji wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ó máa dé sí etí látẹnu bàbá wa nínú olúwa reverend pf wa ti ìjọ christ revival miracle church tó wà ní nọ́mbà seven reverend pf wa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lété ńbàdàn ẹ máa bá wa ká lọ. fire for fire ní kéèfì ṣe. fire revival fire revival twenty twenty one tọdún yìí tún ti kò èyí ti ṣe ti ìjọ christ revival miracle church fire revival tọdún tó kọjá àṣẹ ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ṣẹlẹ̀ fún gbogbo àwọn tó gbọ́ràn tọ́lọ́ revival alágbára tó lu wá paláṣẹ reverend pf ọwá p pé kó máa wáyé lọ́dọọdún tọdún ìlà pàkórí ẹ̀ ní supernatural turnaround bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹrìnlá oṣù kọkànlá títí di ọjọ́ kọkànlélógún oṣù kọkànlá ọdún twenty twenty one fourteenth to twenty first november twenty twenty one supernatural turnaround agbára ìyípadà rere látòkè wá nínú ayé onípojípo tó bá péjú síbẹ̀ kódà kọ́dún twenty twenty one yóò tó kọjá kó tó rówó sayé kódà kó kọjá tó kọ́ ọmọ gbé nǹkan rẹ̀ ṣe ó yẹ ọkú oríire ọmọ tuntun ni o iṣẹ́ tuntun ipò tuntun ìrìn àjò ayọ̀ tuntun ti wọ́tọ́ mọ́ wáyé defa revival tọdún yìí tí ọmọ wáyé ní christ revival miracle church number seven pf Àkọ́wá Crescent Adéyẹmọlé out Mọ̀lété Ìbàdàn. Pàdé àwọn ẹni àmì ọlọ́run tó gbókàn lọ́rọ̀. Reverend Carl Menzoni láti Norway. Reverend Isaac Ọmọlẹ́yìn. Apostle Paul Alenuga. Reverend Gbẹ̀ngà Kotila. Olórin ẹ̀mí níbẹ̀ Láre Tẹ́ríba Atóríṣẹ́. Olúwa lónìí bísí. Reverend PF and Reverend CO Ọwá lólùgbàlejò. Ọ̀yá Revival twenty twenty one tọdún yìí ibẹ̀ ló ti támú. Bàbá wa àti Ọlọ́run wa. Our Father and our Lord. A lọ́wọ́ Ọlọ́run. We thank God. Nípasẹ̀ Jésù Kristi through Jesus Christ. Yóò tún kà wá yẹ láti jẹ́ alábàápín nínú ìsọjí ọdọọdún tí a ń pè ní fire revival. That counted us worthy to be alive to witness a revival tag fire revival. Ó ti tún wọlé dé o. It has come in with us. Gbogbo yín ni a pè láti wá jẹ àǹfààní oríire tí ó wà ní ìsọjí láyé. You are all invited to come and be part of the blessing that is in this revival. Ẹ ó tún máa gbọ́ ìkéde yìí síwájú sí i. You will hear further about this announcement. Nínú ètò yìí. In this program. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Glory be to God in the highest. Mo ní ògo mà ní fún Ọlọ́run lókè ọ̀run. I say glory be to God in the highest. Agbára Jésù tí ó jí òkú ọmọbìnrin Jáírù dìde ó ń bẹ síbẹ̀. The power of God that raised the daughter of that Jairus is still alive. Láti sọ òkú ọkọ ọkàn ara àti ẹ̀mí rẹ di ààyè lónìí. to give life to your soul your body and spirit. Jésù Kristi ọmọ aládé àlàáfíà kò yí padà rárá. Jesus the Prince of Peace does not change. Ó wá láti kú fún ẹ̀ṣẹ̀ rẹ. He came to die for your sin. Kí o bá lè gba ìyè rẹ̀ sínú rẹ̀. That you might receive his life into your life. Bíbélì sọ fún wa. The Bible made us to know. Nínú ìwé Jòhánù orí kìíní. In the book of John chapter one. Ẹsẹ̀ ìkẹrin sí karùn-ún tí ó wí pé. Verse four to five that red thus. Nínú rẹ̀ ni ìyè wà, ìyè náà sì ni ìmọ́lẹ̀ aráyé, ìmọ́lẹ̀ náà sì mọ́lẹ̀ nínú òkùnkùn, òkùnkùn náà kò sì borí rẹ̀. In him was life, and the life was the light of men. And the light shineth in darkness, and darkness comprehended it not. Bíbélì wípé ẹni tí ó bá gba ọmọ rẹ̀ gbọ́, ó ní ìyà ní pẹ̀kun. The Bible says, Whoso believeth his son has everlasting life. Jésù wípé ẹnikẹ́ni tí ó bá gbà mí gbọ́. Jesus said, Whosoever believeth in me. Kì yóò ṣègbé. Shall not be condemned. Ṣùgbọ́n yóò ní ìyà ní pẹ̀kun. But shall have everlasting life. Inú ẹ̀ṣẹ̀ ni a bí wa sí. We were born in sin. A bí ọmọ ènìyàn sínú ẹ̀ṣẹ̀. Son of man is born in sin. Àti pé Bíbélì wí pé. That the Bible even says. Ikú ni èrè ẹ̀ṣẹ̀. Death is the wages of sin. Nínú ìwé Rome orí kẹfà kẹtàléní ogún. In the book of Romans chapter six verse twenty-three. Ikú ni èrè ẹ̀ṣẹ̀. Death is the wages of sin ṣùgbọ́n jésù wá láti fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún ẹ̀ṣẹ̀ wa. but Jesus came to give his life for our sin. ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún ẹ̀ṣẹ̀ wa ní orí àgbélébù. he shed his blood for our sin on the cross of Calvary. mo ní ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún ẹ̀ṣẹ̀ wa ní orí igi àgbélébù. he shed his blood for our sin on the cross ní orí igi àgbélébù ló ti fi ẹ̀jẹ̀ rẹ̀ rà wá padà lọ́wọ́ ẹ̀ṣẹ̀. He redeemed us with his blood on the cross from sin. Ó fi ẹ̀jẹ̀ rẹ̀ rà wá padà kúrò lọ́wọ́ àìsàn. He redeemed us with his blood from sicknesses. Ó fi ẹ̀jẹ̀ rẹ̀ rà wá padà kúrò lọ́wọ́ ikú. He redeemed us with his blood from death ó sì wá fún wa ní ìyè àìnípẹ̀kun. and he gave to us everlasting life. bí ìwọ bá gbàgbọ́. if you believe. ìyè Jésù Kristi yóò wọnú ọkàn rẹ lọ. the life of Christ will come into your heart. bí ìyè yìí bá sì ti wọnú ọkàn rẹ lọ. and when you receive this life. o ti di ẹ̀dá ọ̀tun nìyẹn. you are a new creation. bíbélì sọ pé bí ẹnikẹ́ni bá wà nínú Kristi Jésù. the bible says whosoever is in Christ Jesus. ó di ẹ̀dá tuntun. he is a new creation. kí èsì ohun àtijọ́ ti kọjá lọ. behold all things are past. bí o bá ké pe Jésù Olúwa. If you call upon Jesus the Lord. Lọ́dún padà kú òdu ẹ̀ṣẹ̀ rẹ lónìí. And repent of your sin today. Yóò fún ọkàn rẹ ní àlàáfíà pípé. He will give your heart a perfect rest. Àlàáfíà tí o ṣe fowó rà. Rest and peace that cannot be purchased. Yóò fún ọ ní ìgbàlà àti ìyà nípẹ̀kun. He will give you salvation and everlasting life. Ní ìgbàlà àti ìyà nígbẹ̀kún bá sì wọnú rẹ lọ. and when you receive salvation and everlasting life. ó ti Ọlọ́run pátápátá nìyẹn. then you are completely for God. iye Kristi. the life of Christ. yóò wo àgọ́ ara rẹ sàn. will heal your body. iye rẹ̀ yóò sì pa àrùn rẹ rẹ́. and his life will quench and restore every pestilences in your life. yóò sì fún ní ìyè he will give you life. gẹ́gẹ́ bí ó ti jí ọmọbìnrin Jáírù dìde just as he raised the daughter of Jairus. kúrò nínú òkú. from death. tí ó sì fi ìyè tuntun. wọ́n ní ìyè. he will give you life. gẹ́gẹ́ bí ó ti jí ọmọbìnrin Jairu dìde. just as he raised the daughter of Jairus. kúrò nínú òkú. from death. tí ó sì fi ìyè tuntun sínú rẹ̀. and gave her a new life. Jésù sọ fún ọ nísinsìnyí wípé. Jesus is telling you right now. èmi wá kó lè ní ìyè. I have come for you to have life nínú ìwé Jòhánù orí kẹwàá ẹsẹ̀ kẹwàá. John chapter ten verse ten. ó wí pé. says. olè kì í wá bí kò ṣe láti jalè àti láti pa àti láti parun èmi wá kí wọ́n lè ní ìyè àní kí wọ́n lè ní lọ́pọ̀lọpọ̀. the thief cometh not but to steal and to kill and to destroy I have come that they may have life and that they may have it more abundantly. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Gba Jésù sínú ọkàn rẹ. Receive Jesus into your heart. Nípa ìgbàgbọ́. By faith. Yóò wẹ̀ ọmọ kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ gbogbo. He will clean you from all your sins. Yóò sì fún ọ ní àlàáfíà àti ayọ̀ pípé. And he will give you peace and perfect joy. Iye rẹ̀ yóò sì mú ara àti ọkàn rẹ lára dá. His life will heal your body and heart. Má ṣe bẹ̀rù. Fear not. Gbàgbọ́ nìkan. Believe only. Ohun gbogbo ni ṣíṣe. All things are possible. Bí ìwọ bá lè gbàgbọ́. If you can believe. Fire for fire ní kẹ́ẹ̀tì ṣe. Fire revival Fire revival twenty twenty one tọdún yìí tún ti kò. Èyí ti ṣe ti ìjọ Christ revival revival miracle church fire revival tọdún tó kọjá àṣẹ ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ṣẹlẹ̀ fún gbogbo àwọn tó gbọ́ràn tọ́lọ́ àyè débẹ̀ revival alágbára tó lu wá paláṣẹ fún referent pf ọwá pé kó máa wáyé lọ́dọọdún tọdún ìlà pàkórí ẹ̀ ní supernatural turnaround bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹrìnlá oṣù kọkànlá títí di ọjọ́ kọkànlélógún oṣù kọkànlá ọdún twenty twenty one fourteen to twenty first november twenty twenty one supernatural turnaround agbára ìyípadà rere látòkè wá nínú ayé onípojípo tó bá péjú síbẹ̀ kódà kọ́dún twenty twenty one yóò tó kọjá kó tó rówó sayé kódà kó kọjá tó kọ́ ọ má gbé nǹkan rẹ̀ ṣe ọ yẹ káyọ̀ kí ọk kú oríire ọmọ tuntun ni o iṣẹ́ tuntun ipò tuntun ìrìn àjò ayọ̀ tuntun ti wọ́tọ́ mọ́. wáyéde fire revival tọdún yìí tí ó máa wáyé ní christ revival miracle church number seven pf power crescent adéyẹmọlé out mọ̀lété ìbàdàn pàdé àwọn ẹni àmì ọlọ́run tó gbó kàn lọ́rọ̀ reverend carl menzoni láti norway reverend isaac ọmọlẹ́yìn apostle paul alenuga reverend gbẹ̀ngà kotila olórin ẹ̀mí níbẹ̀ láre tẹ́ríba atóríṣe olúwa lónìí bísí reverend pf and reverend co ọwá lólùgbàlejò fire revival twenty twenty one tọdún yìí ibẹ̀ ló ti tá ẹ jẹ́ ká gbàdúrà let us pray. bàbá wa àti ọlọ́run wa father and our lord. jẹ́bi ọ̀rọ̀ náà ṣe jáde. as the word has come forth. lóhun ti agbára. with power. pẹ̀lú àṣẹ. and authority. láti pa iṣẹ́ èṣù gbogbo run. to destroy all work of darkness. láti pa gbogbo iṣẹ́ ẹ̀ṣẹ̀ run. to destroy all work of sin. láti pa gbogbo iṣẹ́ àrùn. to destroy all sicknesses. ǹjẹ́ mo rán ọ̀rọ̀ náà jáde. I send the word forth. sínú ayé gbogbo àwọn olùgbọ́ mi lónìí. unto the ears of my hearers. ní orúkọ Jésù kí ìyè Jésù kó wọnú ayé yín. may the life of Christ enter to your life. ìrònú Ọlọ́run The thinking of God. Kó jẹ́ ìrònú rẹ. Shall be your thinking. Ìrònú ìjọba ọ̀run. The thinking of the kingdom of God. Kó jẹ́ ìrònú rẹ. Shall be your thinking. Bẹ́ẹ̀ ni kí o rí. So shall it be. Láti àkókò yìí lọ. As from now. Ohun rere gbogbo tí òun fojú sọ́nà fún. Every good thing you seek ẹ̀mí mímá yóò ṣe fún ọ. holy spirit will grant unto you. ògo mà ní fún ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. má ṣe gbàgbé nípa ìpàdé tí mò ń sọ fún ọ nípa ìsọjí tí mò ń sọ fún ọ pé yóò wáyé. do not forget about the river I am telling you that will comfort. à ń retí rẹ lórúkọ olúwa. we are expecting in the name of the lord. ilé iṣẹ́ fresh fm. fresh fm station. ní orúkọ jésù ti nazareti. in the name of jesus of nazareth. ògo ọlọ́run kó kúnnú ilé iṣẹ́ yìí. may the glory of God fill this station kí sátani kóso agbára rẹ̀ nù lórí ilé iṣẹ́ yìí. and may Satan lose his strength and power over this station. sátani sọ agbára rẹ̀ nù lórí ilé yìí. Satan lose your power over this station. ní orúkọ Jésù Kristi ni mo gbàdúrà. in Jesus name I pray. o lè pè mí sí nọ́mbà yìí. you can call me on this number. mo ṣe tán láti fàdúrà ràn ọ́ lọ́wọ́. I am ready to help you with prayer. pè mí sí nọ́mbà yìí. call me to this number. zero eight zero three three two three four two eight eight ẹni tó ń bá ọ sọ̀rọ̀ yìí. the one talking to you. ni ìránṣẹ́ ọlọ́run. the servant of God. ajínrere. evangelist. àti wòlíì. and prophet. pf ọwa. pf ọwa. àlàáfíà ni fún yín. peace unto you. amen ó dá mi lójú pé ẹ ti rí ìdánidìgbà nínú ètò tòní yìí léyìí tí Christ Revival Miracle Church tó wà ní nàmbà seven Reverend P.F. Ọwá Crescent lẹ́yìn St. Louis College Adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdá ṣe agbátẹrù ẹ̀ bí àwọn ọ̀sìn wa nínú ìjọ wa ṣe ń lọ láàrin ọ̀sẹ̀ nìwọ̀n yìí ní gbogbo ọjọ́ Sunday bẹ̀rẹ̀ látàgò mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán ni Ọlọ́run alààyè ti máa ń nawó agbára lórí oníbòjìpọ̀ àwọn èèyàn ní gbogbo ọjọ́ Monday sí Friday ọ̀sọ̀ọ̀sẹ̀ Holy Morning with Jesus àdúrà yìí máa ń bẹ̀rẹ̀ látàgò mẹ́fà àárọ̀ sí Tuesday bẹ̀rẹ̀ látàgò mẹ́fà àrọ̀lẹ́ sí àgò méje bíbélì máa ń wáyé nínú ìjọ wa ẹ darapọ̀ mọ́ bàbá wa nínú olúwa ní gbogbo ọjọ́ wednesday láti rí wọn fún kóhun tẹ́ ẹ bá fẹ́ rí wọn fún bẹ̀rẹ̀ látàgò mẹ́sàn-án àárọ̀ sí aago kan ọ̀sán bọ́bá di ní ọjọ́ wednesday sí friday ọ̀sọ̀ọ̀sẹ̀ àdúrà gbàyípo fún onírúurú oníkojìpo ènìyàn bẹ̀rẹ̀ látàgò márùn-ún rọ̀lẹ́ sáago méje ọjọ́ thursday òní àdúrà gbára máa ń wáyé fún àwọn obìnrin wà nínú olúwa sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three three two three four two eight eight títí àkókò ìkan náà tá a tún pàdé lórí ètò ìkan náà lọ́sẹ̀ tí ń bọ̀ ọlọ́run reverend pf wa ló ní kí n sọ fún ọ wípé ìwọ lẹ̀ rí kan lọ́dún yìí lórúkọ jésù. christ revival miracle